ojú àlá ó di ibẹ̀ ní bánjọ ni ó di ibẹ̀ èèyàn bánjọ yan. ọ̀run dẹ̀dẹ̀ ọ̀run dẹ̀dẹ̀ kọ́lọ́hún kó dẹ̀lẹ̀ fẹ́ níre ọ̀run dẹ̀dẹ̀ kọ́lọ́hún kó dẹ̀lẹ̀ fàdélékè tó ṣe bẹ́ẹ̀ tí ó gbélé ayé mọ́ kò sẹ́ni tí ò ní kú o. ayé wo là á wá tá ò ní kú náà o ilé ayé wo là á gbé tá ò ní rọrùn bí kú bá fún. àmọ́ ikú ò gbowó ikú ò gbòbí ikú bá ṣe bẹ́ẹ̀ ikú bá ṣe bẹ́ẹ̀ ikú bá ṣe bẹ́ẹ̀ ó sì mẹ́ni ire lọ. àwọn ọmọ rẹ̀ ń ṣe dárò rẹ̀ gbogbo ẹbí ń ṣe dárò rẹ̀ ẹni rẹ̀ lọ ẹni ọlá lọ ẹni yìí lọ. Adeleke o bọ́ ọ̀dọ́rùn ó sọ̀rùn re wọ́n ní kó o má jọkùn kó o má jẹ kóló ohun wọn bá ń jẹ lọ́rùn ni ó bá wọn jẹ. Adeleke dàbẹ̀gbẹ́ o Adeleke dàbẹ̀gbẹ́ ikú bá ṣe bẹ́ẹ̀ ó mẹ́ni re lọ. Adeleke olóhùn ò jẹun mọ́ o ikú ló yọwọ́ rẹ̀ láwo. Èyí ká ilé ẹ̀rí wọ̀ èyí ká ilé ẹ̀rí Àtàǹpà kò sí dìlàgbà ọkọ̀ wá sáfẹ́rí rẹ̀ súnrẹ́ o bó dọ̀rùn ó sọ̀rùn re Adeleke bó dọ̀rùn ó sọ̀rùn re bíná bá kú àfẹ́rù bòjú o ọ̀gẹ̀dẹ̀ kú àti fọmọ ẹranko Adeleke ṣe bẹ́ẹ̀ kó gbélé ayé mọ́ ó rà ọ̀run ọmọ Abímbọ́lá bó o dọ̀run bó o dọ̀run bó o dọ̀run ò sọ̀run sówó ọmọ olóbì kan wọ̀rọ̀kọ̀ ẹ̀bá ọ̀nà. rẹ́sànú ẹni àwọ̀ sákò ẹni rẹ́sànú ẹni àwọ̀ sunu gbó. ẹranko búburú arọ́hún mú jẹ́ ọmọ àtàmọ́tà wìn. ìjẹ̀bú rẹ̀ ọmọ eré níwá ọmọ fìdí pọ̀ tẹ̀mọ́lẹ̀ iṣu mẹ́fà ní sùn jẹ̀bú o àlóhùn jẹ bọ́wọ́n ní ẹni wíní bóhùn jẹ bọ́wọ́n ní ẹni wíní bóhùn jẹbu ọmọ ẹni ẹ yòókù àmùsọ̀dún àgẹmọ́ o ọmọ fíjú jẹ̀bú o ti fọkọ ẹja pè ná ọmọ dásán wọlé bí òyìnbó èbí ràn bàbá rẹ ní kọ́nọ́wó dọ́là ké bó tó dé ọmọ bíi ń èbó dé tó lówó dọ́là ń pọ̀ sí ọmọ lọ́wọ́ sẹ́ńbáyé o. ọmọ lọ́wọ́ ò sí lè ọmọ bá ń ta ọmọ lọ́wọ́ joyè méjì pọ̀ àná wo nílé ló pẹ́ tiẹ̀ ní ilé o owó ọlọ́nà wọn pẹ́ tiẹ̀ lọ́nà àwọn ọmọ Ìjẹ̀bú dògbò ká tújọ máa gbélé ayé lọ ṣùgbọ́n àwáyé má máa kú kan ò sí o àwáyé má kú kan ò sí ọ̀run nìkan ọ̀run nìkan o ọ̀run nìkan láre má bà bọ̀. bíná bá kú àfẹ́ rúbọjú ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ ẹ̀rọ pò Adeleke kú o. ó ti gbélé ayé ṣe dákun sọ̀run re ìbùkún olúwa ń ṣe léde lẹ́yìn rẹ̀ ọmọyẹlé o oníbọn ọ̀dọ́nù sọ̀run re bólúwa ti fẹ́ ní kó sùn re o ẹni re la délékè tó tọmọ àfẹnu bí ó tún tọmọ àfarabí ilé ayé rẹ̀ dà ẹ̀yìn rẹ̀ sunwọ̀n iwájú tó túká bó o dárùn ó sọ̀rùn bó o dárùn ó sọ̀rùn rè bí wọ́n bá níta nípọ̀rẹ́ òun látẹ̀kàn ọláyẹmí ọmọ elédùnmọ̀rẹ́ lèmi jẹ́ ọmọ ìjẹ̀bú ni mi ò dò sẹ́lú nílé bàbá mi ọmọ sẹ̀rọ̀ olú òní.